lẹ́nu ọjọ́ mẹ́ta yìí tí ọ̀kan nínú àwọn olórin ẹ̀mí olóògbé Délé Àgbéyọ ní àṣálẹ́ àwọn olórin tó ṣe fún wọn a fi orúkọ bo olórin kan láṣìírí bí ọ̀gbẹ́ni náà ṣe gorí stage a rí àwọn nǹkan kan tó sọ pé Délé máa bọ̀ Délé Ọkọṣọlá máa bọ̀ Délé Ọkọṣọlá máa bọ̀ létà la wá rí i pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ló comment lórí social media pé ah báwo ni olùṣọ́jẹ́ yẹn sì ṣe máa láwọn kan yẹn ó yẹ kẹ́ ẹ kọ́ níbẹ̀ yẹn lọ́jọ́ yẹn ni àwọn kan nìyẹn kò ní ráìtà tí sọ pé délé máa bọ̀ délé máa bọ̀ but àwọn kan tún nìyẹn ṣèbọ̀ ọ̀rẹ́ ni wọ́n ẹ jọ sà nǹkan tó ṣẹlẹ̀ ńjọ́ yẹn ojú wo lẹ fi wà àti pé kí lẹ fẹ́ sọ lórí ọ̀rọ̀ yìí. ẹ ẹ ojú tí mo fi wò ó fọ́ nìkan torí ẹ ni mo sọ pé nǹkan táwọn èèyàn bá rí tó bá ń sọ nípa mi láàbúrò lórí íńtánẹ́ẹ̀tì káwọn èèyàn má máa sọ fún mi lóòótọ́ tí má fẹ́ hùwà ọmọ Yorùbá ibi tá a wà yẹn jọ yẹn kò yẹ kí n react torí pé à ń mọ́nìyàn ni wake up ló ń ṣe ń bẹ̀ àpọ́ndélé àgbéyànlé mo ti fẹ́ máa lọ káwọn èèyàn tó ń dá mi dúró pé kí n má lọ kí n má lọ so àwọn tó wá ń dá mi dúró yẹn wọ́n ní pé àtúrìṣe fẹ́ kọrin ẹ̀yin lẹ́dẹ̀ ní dárúkọ èmi máa dárúkọ wọ́n ní um, evangelist Dr. Lanre àtúrìṣe fẹ́ kọrin so bọ́n ṣe fẹ́ kọrin wọ́n ní àkín ah, witness orin tó fẹ́ kọ bàtàn dẹ̀ ń kọrin wọ́n dẹ̀ pè mí pé àdélé ah, ah, ọ̀rẹ́ mi súnmọ́ mi àdẹ̀súnmọ́ra wọ́n dẹ̀ ń kọrin ìjàbọ̀ mi ò báyàn jà tí má fẹ́ wo nǹkan tẹ́ni yẹn sọ ń báyẹn tí màá nífẹ̀ẹ́ ni mo máa react but mo react nígbà tí mo rí pé àwọn èèyàn ti react but ìjọ yẹn later làwọn èèyàn ṣáà bẹ̀rẹ̀ sí ní ṣe fídíò oríṣiríṣi i mean comment oríṣiríṣi pé nǹkan tí wọ́n ṣe kò bá bóyá àṣà àwọn olórin sìn ni láti máa la orúkọ mọ́yàn lórí tíyàn bá tiẹ̀ jẹ́ olórin òṣìṣẹ́ olúwa lèmi kàn tiẹ̀ jẹ́ kájọ gbé wájọ́ kan náà kò ní jẹ́ lójú gbangba àti láàrin èrò ìyẹn ni comment tí mo rí tó pọ̀ gan-an. tí ó sọ̀rọ̀ tá a sọ́jọ́ mímọ́ kalẹ̀. Nous eh, les experience the grace ọjọ́ ńlá lọ́jọ́ kọkàndínlọ́gbọ̀n oṣù kẹsàn-án ọdún nineteen forty seven tíjọ mímọ́ celestial sọ̀kalẹ̀ látọ̀run wá tó mi gbogbo àgbáyé jìgìjìgì láago mẹ́ta ọ̀sán gangan ọlọ́run olú ìjọ mímọ́ ìpè reverend sbj ọ̀ṣọ́fà àṣẹ tó ń fọ̀hún agbára níjọ ọlọ́run genesis global ọdọọdún la ń observe ọjọ́ yẹn september twenty nine ìṣòro alágbára ńlá ló máa wáyé láṣálẹ̀ friday september twenty seven tó bá wá di sunday september twenty nine ọdún yẹn gangan ni lulẹ̀ experience máa wáyé bẹ̀rẹ̀ látago mẹ́wàá láàárọ̀ gbogbo ènìyàn tí yáyá máa bọ̀ ní Genesis Global City Dominion Ground dalema alakoko Lagos the man of God prophet Israel ọ̀làdélé ògúndípẹ̀ the unstoppable Genesis lólùgbàlejò àgbà lulí experience come Jesus will give you the grace you need for greater heights amen. ṣé mo wí mo sọ̀rọ̀ kan lẹ́ẹ̀kan mo sọ ní adigan ò fún mi rí bàbá Ebenezer òbí wọn kì í lówó fún mi. King Sunny Adé wọn ò lówó for me. rí Uncle Shina Peters wọn ò lówó for me. rí many people I want náà dẹ̀ mọ̀ uh, èèyàn ti mọ olórin pé ó ń kọrin tipẹ́ ó yàtọ̀ sí pé a jẹ́ ọ̀rẹ́ tipẹ́ èmi ni máa ń pe gbogbo èèyàn lọ́rẹ́ mi but let me tell you love is a must relationship is by choice nílẹ̀ Yoruba, ẹni yẹn gan fúnra wọn mọ̀ wípé mi ò lo ó fáwọn rí torí pé ìránṣẹ́ Ọlọ́run ni mí èmi náà dẹ̀ mọ̀ pé iṣẹ́ Ọlọ́run ló ń ṣe mi ò tí ì sọ pé ó máa ó máa ṣe mí lára bákan gẹ́gẹ́ bí ọmọ Yorùbá tá a bí léèrè tá a tán léèrè kí wá ní atóríṣe báwo ni wá atóríṣe ọ̀rẹ́ mi láàrin atóríṣe ah màá máa tijú pé gbogbo ojú wò mí ẹ̀kọ́ wo làwọn òbí mi kọ́ mi so bóníkálùkù bá ṣe mọ̀ wá ẹ̀ wù ló ṣe máa wù ǹjẹ́ jẹ́ mọ̀ pé ohun tó burú jù ní social media ni pé ká ṣọ́ ohun tá à ń ṣe torí ẹni tá a ṣe sí ó lè má kọ̀ ó lè já àwọn tó ń wò náà máa padà kọ̀ wípé kìíní kò tó àbí ó tọ́ ẹ̀tọ́ above má gbà mọ́ra nítorí kò síbi tá a ti pè bọ̀dá jésù àbí ọ̀nkú jésù ẹni tó bá mọ dáadáa tó mọ rere kó ṣe ẹni tí ò mọ rere kó ṣe but left for me ó máa bá tí má gba máa kó fún ìjọ yẹn pé bọ̀dá ewo ni orúkọ àbí kí wọ́n á kémi náà sọ pé ah, Láre Atóríṣe Atóríṣe Láre ọ̀rẹ́ mi ni ìránṣẹ́ Ọlọ́run ni mí mi ò gbọ́dọ̀ ṣerú ẹ̀ maturity ló dá nínú gbogbo tá a bá ń ṣe torí ijọ́ tí ẹni yẹn sọ́njọ́ kìíní àná tó threaten mi tí n bá take it up á di wàhálà ẹni tí mo nǹkan tí mo dẹ̀ sọ mi ìdárúkọ èèyàn kankan ẹni yẹn fún ẹ lójú kọ́kọ́ dárúkọ èèyàn ibi tẹ́jẹ́ gbogbo ṣe tá a bá ń ṣe tá a bá wà tá a bá ti jẹ́ leader ká máa forí pípé ọgbọ́n ká dẹ̀ kàwé ká mọ nǹkan tó ń pè ní court of public opinion ẹni yẹn fúnra ẹ̀ ló fẹ́ dárúkọ ẹni yẹn wípé nǹkan bá mi sọ ẹni tí mò ń bá sọ̀rọ̀ oh, o mọ ẹni tó o kọ̀ǹtrẹ́tì mi ẹni ọ̀ kọ̀ǹtrẹ́tì mi pé a ah, ti bá mọ ẹ máa bá ẹ láyìíká mo kàn rẹ́rìn báyìí pé ẹ̀rìn ọ̀rọ̀ ẹ̀rìn lélẹ̀ ìdí tí mi ṣe fèsì nìyẹn problem tí mo máa ń ní ni pé àwọn tí n bá nífẹ̀ẹ́ àwọn náà máa sábà gún mi lọ́gbẹ̀ẹ́ tó bá ti wá gún mi lọ́gbẹ́ yẹn màá kàn filẹ̀ fọlọ́ ni mo ṣe máa ń fi ìjálẹ̀ fún ọlọ́run jà torí ti bá sọ̀rọ̀ padà gbà yẹn nǹkan á bàjẹ́ ẹni yẹn gán dẹ̀lẹ̀ máa rí kọ́ bá dé mi mi ò ní lọ́wọ́ nu kí nǹkan èèyàn bàjẹ́ ṣùgbọ́n yorùbá ló máa ń sọ pé tó bá dojú ṣíṣù fùrọ̀ á ẹni tó ké gbàjarè òmò tó mú kó ké gbàjarè ẹ̀mọ́ tó ṣẹlẹ̀ ẹ̀yin kọ́ dẹ̀ sáré bọ́ta ẹ̀bẹ̀rẹ̀ sí ní pè mí délé so àwọn èèyàn wá bẹ̀rẹ̀ sí ní validate ẹ̀ pé wọ́n ṣe pè mí délé ńjọ́ yẹn náà tó ń lárúkọ mọ́ mi lórí tó ń command ẹni àwọn pé téèyàn bá ṣe lágbára ju gbogbo nàìjíríà lọ tó dẹ̀ ti lówó ju gbogbo èèyàn lọ kò sẹ́ni tí ò ní lè pè lórúkọ òun ni mo ṣe aṣọ pé irú tìjọ́ yẹn náà ló tún ṣẹlẹ̀ yìí èmi tí mi dẹ̀ níyàn tí mi ò lówó tí mi ò lókìkí tí mi ò lógo kí rọra dákẹ́ kí fi gbogbo ẹlẹ́fọ́ but àwọn èèyàn all over the world bàtọ́ bẹ̀rẹ̀ sí ní comment àwọn kan pé wá àti kọ́pù máa rí bẹ́ẹ̀ nìyẹn wọ́n ń nà Jésù wọ́n tutọ́ sí lára ó keep moving but it is not by noise achievement and success. Bọ́ọ̀rọ̀ náà tí ó sọ̀dọ̀.